ẹ dẹ̀ ní no ẹ lọ ń gbóbìnrin ẹgbẹ́ mi wá pé kó máa kọ́ mi mo ṣe máa catwalk. Ah. àwọn òṣèré Nollywood Yorùbá tí wọ́n ti kópa obìnrin rí nínú eré tàbí tí wọ́n máa ń jọ obìnrin dáadáa tí wọ́n bá múra bíi obìnrin la fẹ́ bojú wò nínú fídíò yìí ẹ máa bá wa ká lọ. ẹni tí a ó kọ́kọ́ dárúkọ láàrin irúfẹ́ àwọn òṣèrékùnrin Yorùbá bẹ́ẹ̀ ni Fẹ́mi Adébáyọ̀ fún ipa tó kó nínú fíìmù rẹ̀ Jẹ̀lílì èyí tó ṣe láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nínú fíìmù jẹ̀lílì ni Fẹ́mi Adébáyọ̀ ti múra bíi obìnrin níbi ìfigagbága ta ló rẹwà jùlọ èyí tí wọ́n ṣe fún àwọn ọkùnrin nínú fíìmù náà ṣùgbọ́n tó jẹ́ wípé bí obìnrin ni wọ́n ṣe máa múra gẹ́gẹ́ bí arẹwà ọkùnrin Fẹ́mi Adébáyọ̀ wà láàrin àwọn òṣèrékùnrin Nollywood Yorùbá tí wọ́n máa ń rẹwà tí wọ́n bá wọṣọ tàbí múra bíi obìnrin ẹlòmíràn tí a ó tún dárúkọ ni òṣèrékùnrin Yorùbá ti ṣe apanilẹ́rìn tí wọ́n ń pè ní Ìjẹ̀bú Ìjẹ̀bú pàápàá ti kópa obìnrin rí nínú eré tó sì jẹ́ wípé ó láàmìlaka ọ̀pọ̀lọpọ̀ irúfẹ́ àwọn fọ́tò báyìí tí ó ń ṣe àfihàn Ìjẹ̀bú níbi tí Ìjẹ̀bú ti wọṣọ bí obìnrin la sì máa ń rí lórí ẹ̀rọ ayélujára Ìjẹ̀bú pàápàá a máa jọ obìnrin lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá múra fún un tí wọ́n sì kúnjú kún ẹnu fún un bíi obìnrin bákan náà ni Latif Adédìméjì pàápàá máa ń múra bíi obìnrin nínú eré tàbí lórí social media láti entertain àwọn olólùfẹ́ ẹ̀ ìmúra Lateef Adédìméjì pàápàá máa ń jọ obìnrin púpọ̀ pàápàá tó bá wọ ẹ̀wù obìnrin èyí tó rẹwà tó sì kun ojú tó kun ètè gẹ́gẹ́ bí àwọn obìnrin ṣe máa ń ṣe a kò sì tún lè má dárúkọ Ọdúnladé Adékọ́lá kò sí ẹni tó wo fíìmù Jẹ̀lílì látọwọ́ Fẹ́mi Adébáyọ̀ tí kò ní gbà wípé Ọdúnládé Adékọ́lá pàápàá a máa jọ obìnrin tó bá wẹ̀wù tàbí múra bí obìnrin nínú fíìmù Jẹ̀lílì Ọdúnládé Adékọ́lá pàápàá pitú lára àwọn ọkùnrin èyí tí wọ́n ń díje láti mọ ọkùnrin tó rẹwà jù nínú fíìmù náà ni Ọdúnládé Adékọ́lá pàápàá yàtọ̀ sí irunmú irun ẹ̀rẹ̀kẹ́ àti irùngbọ̀n rẹ̀ èyí tó ń fi hàn wípé ọkùnrin ni bí Ọdúnládé Adékọ́lá bá wọṣọ tó sì múra bíi obìnrin ṣàṣà ènìyàn ni kò ní mọ̀ wípé ọkùnrin ni yàtọ̀ sí fíìmù jẹ̀lílì kò lóǹkà àwọn eré Yorùbá ni Ọdúnládé Adékọ́lá tún ti kópa nínú ẹ̀ tó sì múra bíi obìnrin bákan náà ni Kọ́lá Ajéyẹmí ti kópa obìnrin rí nínú eré tó sì ní láti múra bíi obìnrin nínú eré náà nítorí wípé kò ga púpọ̀ orí rùmúrùmú èyí jẹ́ kí ó jọ obìnrin dáadáa bákan náà ní àkọlé má dárúkọ Múyìwá Adémọ́lá bí a bá ń sọ nípa àwọn òṣèrékùnrin Nollywood Yorùbá tí wọ́n ti kópa obìnrin rí nínú eré tàbí tí wọ́n máa ń múra bíi obìnrin lórí social media láti dẹ́rìn pani nínú fíìmù Jẹ̀lílì Múyìwá Adémọ́lá pàápàá wà lára àwọn ọkùnrin tí wọ́n ń díje láti mọ ọkùnrin tó rẹwà jù tí gbogbo wọn sì múra bíi obìnrin bí a ṣe ń kádìí fídíò yìí nílẹ̀ a ní láti sọ èyí wípé mímúra tí àwọn òṣèrékùnrin wọ̀nyí ń múra bíi obìnrin kì í ṣe wípé wọ́n múra bẹ́ẹ̀ lójú ayé o tàbí wípé wọ́n ń ṣe ìṣe gay inú eré ni wọ́n ti máa ń sábà múra bẹ́ẹ̀ ìyẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ipa tí wọ́n ní láti kó nínú irúfẹ́ eré bẹ́ẹ̀ bá jọmọ́ kí wọ́n múra bíi obìnrin tàbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí social media láti entertain tàbí dẹ́rìn pa àwọn olólùfẹ́ wọn ẹ ṣé púpọ̀.